إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى إن هذا لفي صوف الأولى صوف إبراهيم وموسى lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run ọba tá a gbọ́dọ̀ mọ́ kí ọba àná ọba òní ọba láíláí ọba àtẹ́pà ọkọ̀sí ọba tó dúró tí ò faratì nkankan tí nkankan ò lè dúró láì faratì ọba gbogbo ògbà ọba gbogbo ọjọ́ ọba gbogbo ìṣẹ́jú ọba gbogbo wákàtí ọba tó sọ wa láti bẹ̀rẹ̀ Ramadan débi tí agbádé yìí abẹ́ ọlọ́run àfààní ọlọ́run àfi bí ọlọ́run ọlọ́run mọ́sà kàwá kúnnú ẹni tí yóò gbàjá ọ̀pọ̀lọpọ̀ Ramadan ọlọ́run mọ́sà já sí láyé já sí láyé la ilaha illallah ọ̀la muhammadu rasulullah isallallahu alayhi wa sallam gbogbo ntọ́nà ti fẹ́ ní kọ̀ọ̀kan wa ti ń jẹ́ dùnú ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọtún rè míì ọlọ́run kò fi wá wa rí la hawla wala illa billahi al ọpẹ́ pàtàkì lọ́wọ́ dásílẹ̀ kàní tí a wà yìí ìkànnì nígbà tí àwọn aláṣẹ ẹgbẹ́ ọlọ́mọfà burú ṣe wọ́n madam Hasan Taiwo ọlọ́mọba dúpẹ́ fún yín bákan náà olóòtú àti olùdarí ètò yìí Mr Kehinde Abiodun Phillips ọlọ́mọfà burú ṣe yín ájọ àbọ̀gẹ́nì tí wọ́n ń gbọ́ wa sókè gbọ́ wa sílẹ̀ tẹ́ẹ̀ fi ń rí wa gbọ́ rí wa wò ọlọ́mọba mójútó wọn ọlànàbì lọ́dọ̀ ọlọ́run eléyìí láàfin kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa jákèjádò òbí tẹ̀ ti ń gbọ́ wa nílẹ̀ yìí àbí lókè òkun káàbọ̀ sórí ètò yín ètò wa àṣùrọ̀ lórí nígbàtí ibi tẹ̀ ti máa ń pàdé èmi ọmọ ẹ̀yà yín Imam Ibrahim Abubakar Eleke Kuntu tí mo jẹ́ olùdásílẹ̀ àti alákòóso àṣùrọ̀ Family Welfare Foundation àárín wa àtọ́lọ́run ọlọ́run níjó bàjẹ́ gbogbo oore tí à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́sà ṣe fún wa ọ̀lẹ́lẹ́ illa billahi al-aliyyil azim fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń bi wá wípé ah, àṣúrọ̀ family get together tá a máa ń ṣe sáà ní máa ń ṣe ni pẹ̀lú ògbó ọlọ́run ńjọ́ kejì túnú àwẹ̀ ńlá máa ń ṣe ṣùgbọ́n lù lọ ni là á ti ń ṣe gbogbo ohun tí ń jẹ́ àṣúrọ̀ àti olólùfẹ́ àṣúrọ̀ kódà tó fi mọ́ ìkànnì nígbà tí gbogbo wa là máa pàdé ńbẹ̀ là máa péjọ ńbẹ̀ ní ìjọ́ kejì ọdún àwẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ní mọ́ṣáláṣí àṣúrọ̀ tá à ń kọ́ lọ́wọ́ àti inú ọgbà náà ti máa pàdé tí a mọ̀ sí àṣúrọ̀ family house ní àṣúrọ̀ central mosque bá a bá ti ń bọ̀ ní gbogbo bí táwa ti ń bọ̀ láti gèrè alimi àbá ti wọ̀ tá a mọ́ àti tá a mọ́ ká wọ̀ gàṣàká tó ọba ní ọba láti sọ̀kalẹ̀ ń lọ gàṣàká bá a bá ń ìyànà ọlọ́sàn ní gàṣàkà ibẹ̀ gan-an ni àṣúrọ̀ family house wà níjọ́ kejì ọdún pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run níjọ́ kejì ọdún àwẹ̀ ọdún ìtúnú àwẹ̀ ńlá máa pàdé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ká gbàgbé special prayer tá a máa ń ṣe fún àǹfààní àwa tá a ń bẹ nítòsí Kwara àbáwá tá ń bẹ nílọrin ń máa ń wáyé ní òru twenty seven òru kẹtàdínlọ́gbọ̀n àánú Ramadan pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ńlá a máa kóra wájọ tá a máa bẹ ọlọ́run tá a dá sáàrì táwọn táwọn ẹrú ọlọ́run máa dá sáàrì fún wa lọ́fẹ̀ẹ́ ọlọ́run kó bá wa mójútó ẹnì kọ̀ọ̀kan la hawla wala quwwata illa billah. Jasi production. àṣìwájú rẹ̀ lọ́gá wa olódodo l'Ànábì aṣíwájú rẹ̀ lọ̀gá o olódodo l'Ànábì ẹrú sí ọlọ́run òjíṣẹ́ Allahu l'Ànábì Muhammad. aṣíwájú. olódodo lànà bí aṣáájú rẹ lọ́gá wa o olódodo lànà bí ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànà bí Muhammad. aṣáájú rẹ lọ́gá wa olódodo lànà bí aṣáájú rẹ lọ́gá wa olódodo lànà bí ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànà bí Muhammad. lónìí ẹni tí a fi bára wa sọ̀rọ̀ òun ni àkọlé ọ̀rọ̀ ìyá mi ayé mi my mother my life hmm ìyá nínú sẹ̀mí ọmọ ó dà gẹ́gẹ́ bí ẹ̀mí nínú ara ẹni ó ní aláyé ò lè mọ yìí ẹ béèrè lọ́wọ́ àwọn tí ìyá wọn dà wọ́n lẹ̀ nígbọmọgbọ̀já níjọ́ tí à ń retí wípé ìyẹ́ ẹni ni ó dúró ni bá a bá wáyà tì tí ìyẹ́ ẹni bá ti wà nínú kòtò á rí wípé ìbànújẹ́ tí ò sí ìbànújẹ́ tó tó òun ni kí ìyẹ́ ẹni ó má bani jìnnà ká tó kú tí a máa ń sọ̀rọ̀ nípa ìyá nínú ayé nínú ayé ọmọ à ń sọ̀rọ̀ nípa kádàrá ọmọ nínú ayé ọmọ ni. ẹni tí kádàrá ẹni tí ìyá rẹ̀ bá ń bẹ láyé bí ìgbà tá à ń sọ wípé kádàrá rẹ̀ ti fi hàn pé yóò déèyàn ni ẹni tí ìyá rẹ̀ ò bá sí láyé ewu tó pọ̀ ló lè wú nítorí wípé ìsẹ̀mí ìyá lásán kìí ṣe pé ẹ̀jọ́ gbé pọ̀ wípé ìyá rẹ̀ kàn ń bẹ lórílẹ̀ ìpẹ̀ lásán ó ní dèdè oore tí irú rẹ̀ máa bí fún ni nínú ayé ẹni. ìyá ìyá wọn là ń pè níyà èmi a máa gbólóhùn mẹ́wàá yìí ní mọ̀ fi ń ṣòdiwọ̀n ìyá tí wọ́n bá bi wá wípé kí ni ìtumọ̀ ìyá definition ìyá nínú ayé ọmọ àkọ́kọ́ òun ni a lè pè ní amúniwáyéwájayé nítorí wípé ìgbà ọ̀dọ̀ ìyá wáyé òun ní bí èrè ayé jẹ tọmọ. gbogbo ẹni ó dáa fún lónìí tí wọ́n á ń wora rẹ̀ níwò wípé mọ́mí ẹ̀ má wá síbi òde mi ìfẹ́ ká rí i pé ìyá mi ló rí báyìí tí ó burú mi òjò mọ́ tí wọ́n bá béèrè pé kí ni wọ́n ń pè níyà ẹ jẹ́ kí wọ́n mọ̀ ni àwọn onímọ̀ já mà wípé tí a bá da ìnira tí ara lè gbà sára ara ó fi kú tá a bá da ìnira àwọn tá a bá gbé ìnira àwọn sí ipò ọgọ́rùn-ún that is start pé ní hundred percent ọgbọ̀n ipò ọgbọ̀n that is thirty percent lára lè gbà tó jásí pé tó bá ti dé thirty percent àwọn dókítà gún ti máa sọ pé ọlọ́run ló lẹ̀mí lẹ́yìn ó fi kú kò sẹ́ni tó lè ní ìnira hundred percent ṣùgbọ́n lásìkò tí òbí bá ń rọbí lọ́wọ́ tó bá fẹ́ bí ọmọ ìnira àwọn ò wá bọ́ sókè yóò wọ forty five percent kí ni ìtumọ̀ eléyìí òun ni wípé ìyá òun ti kú kí òun tó yé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ dá ẹ̀mí ẹ̀ padà tí wọ́n bá béèrè pé ta là ń pè níyà òun lẹni tó fi ayé rẹ̀ ta tẹ́tẹ́ fọmọ láti gbáyé níbi tí ẹlòmíì ò tí ì lọ́rí ọkọ tó sì rí pé eléyìí fẹ́ bímọ yín rọbí lọ́wọ́ ló kú síbẹ̀síbẹ̀ òun náà yóò sì tún lọ yóò sì torí ìfẹ́ ọmọ yóò sì tún wá ọmọ yóò wá oyún yóò wá ọmọ wípé àfikún òun náà bí ọmọ òun láì ní bìkítà tó bá já sí wípé òun ọba bá a lọ ìyá ẹni à ń pè níyà òun lẹni tó já sí wípé ó so ohun tí wọ́n ń pè ní ìdí èèyàn rẹ̀ rọ̀ fọmọ láti gbáyé ìdí èèyàn rẹ̀ ó so rọ̀ fọmọ láti gbáyé. àlùmọ̀ Muhammad tí a bá ń sọ̀rọ̀ nípa ìyá a ń sọ̀rọ̀ nípa ẹni tó já sí wípé ayé ẹni ni ọ̀run ẹni ni gbogbo bó ti wù kí ìyẹn ni ó rí kódà kó má ṣe gbé yọjú kódà kó já sí wípé ó lọ́dẹ rí ipò ìyá ẹni nìyá wà gbogbo tó gbogbo ọ̀rọ̀ yòókù ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ni ṣùgbọ́n bá ní ni kókó ọ̀rọ̀ òun ni wípé kò láyé ẹ wò ó gbogbo ẹni tó ní ìyá tí ó sàánù ìyá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò lè ráàánú ọlọ́run láyé àti láríkì àmà lẹ́yìn tó rí wípé nú ẹni tó yẹ ká sàánú ìnìyá ẹni wà níjọ́ tá a bímọ tá a bí lóbìnrin pàápàá jùlọ tí irú ẹni bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó já sí wípé wọ́n ti bí obìnrin tó pọ̀ nílé wọn ọ̀pọ̀lọpọ̀ bàbá tí ò lọ́pọlọ àti ìyá tí ò mọ pẹ́ dú wọ́n máa sunkún wípé ha ọkùnrin là ń wà obìnrin la tún bì tèmi sì máa ń sọ fáwọn èèyàn yìí ń padà bọ̀ wá bẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bóyá kí ramadana yìí tó parí ọlọ́run bá fún wa láàyè bẹ́ẹ̀ wípé kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ọmọkùnrin àtọmọbìnrin ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì àti ilé mọ́ kádàrá wọn ni ó fi hàn bẹ́ẹ̀ ni kádàrá ọmọ ni ó fi hàn sọmọ ọkùnrin ni àbọmọ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkùnrin ló sin obìnrin wáyé tó já sí wípé bí ò bá ṣiṣẹ́ lábẹ́ obìnrin kò lè dèèyàn kí là ń torí ẹ̀sùn kan ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣé wọ́n á rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n bá wá bí ọmọ míì láti kékeré òun ni wọ́n ó ti máa fojú ìyẹpẹrẹ wò ó obìnrin ni wọ́n àwọn lórí ilé nìyí àwọn àlífàní àwọn ọmọ tí wọ́n àwọn ọmọ eh, gbogbo wọn ní pé eh, bàbá yín ni kọ́dà bójá burú àti wọ́n á fojú kékeré ojú ìyẹpẹrẹ wu ọmọbìnrin títí títí tọmọ náà fi kàwé nílé ìwé náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fojú ìyẹpẹrẹ wu ọmọbìnrin títí tó fi wá di ẹni tó tẹni ilé ọkọ. èyí tí ò sábà yé wa ni bí obìnrin ò bá ní baba bú ìfẹ́ tí máa bẹ láàrin rẹ̀ àti bàbá rẹ̀ í máa nípọn ju ìfẹ́ tí máa bẹ láàrin rẹ̀ àti ìyá ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin máa fẹ́ràn bàbá wọn ọmọkùnrin mi à fẹ́ràn ìyá. tẹ́wọ́n tí ọmọbìnrin bá wá fẹ́ràn bàbá tí ó bá di wípé dé ń dàgbà tán títí ń wọ ọmọ ọdún méjìlélógún ọmọ ogún ọdún méjìlélógún ọmọ àádọ́tọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà ni ìfẹ́ bàbá òun wàá jòkó lẹ́mìí ẹ̀ yóò fẹ́ràn bàbá rẹ̀ kọjá àlà tó yẹ kí gbogbo nǹkan ẹ̀ bá ń wí kọ́dà mo ti rọ́ mo obìnrin tó wà nílé ọkọ òun á lóyún òun á fẹ́ dásìkò tó fẹ́ bímọ ọmọ yẹn bá ń pe dádì mi ẹ máa ń pe dádì mi kẹ́fì wo bí fẹ́ yẹn ṣe le tó wọ́n ibi tó ń lọ rèé bó ti fẹ́ràn bàbá òun tóun tí ò fẹ́ fi bàbá òun lẹ̀ nítorí pé fẹ́ bí ìwọ sáyé ó sì tẹ̀lé bàbá tiẹ̀ lọ ó fi bàbá tiẹ̀ kalẹ̀ nítorí títí ẹ̀ ọmọkùnrin yóò dúró nílé yóò máa rí bàbá rẹ̀ yóò máa rí ìyá rẹ̀ lóòrèkóòrè ọmọ yìí torí obìnrin yìí torí wípé ó fẹ́ bí wọ́n sáyé ó tẹ̀ láṣẹ ẹni tí òun mọ bí wọ́n ti bí bí wọ́n ti tọ̀ tani òun mọ bí wọ́n ti bí bí wọ́n ti tọ̀ bàbá tiẹ̀ tó wá fẹ́ wọ́n fẹ́ délé tán ṣé àlọ́ òun kà gbogbo àwọn tó bá ń lé àwọn tí wọn ò fẹ́ràn rẹ̀ tí wọn ò fẹ́ rí mí ẹ̀ látàn wọ́n gbógun tì í bí wọ́n ti gbógun tì í yìí àwọn ìgbà míì ń bẹ tó já sí wípé ilẹ̀ gbóná mọ́ nílé ọkọ ó tóun tó lè torí ẹ̀ sá kú ṣùgbọ́n ó ti bí wọ̀ nígbà wọn. ẹ wọ́n á wò ní wò pé ee èyí lè fọmọ mi lẹ̀ èyí lè fọmọ mi lẹ̀ èyí fẹ́ kó jẹ́ létí kan wọ́n ní ó kan sí ó bí méjì ẹ lè wò gbogbo obìnrin tó bá fi lè bímọ láyé ikùn rẹ̀ ò ní padà sí bó ti wà mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára ẹ̀ ní ó yí padà àsìkò yìí lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá míì tí wọ́n padà rí ní ìgbà mi ò tí a mọ̀ pé ò fáìn báyìí mo rò pé o ní àìtì tó make sense ni mo rò pé o ṣe gbá ni mo rò pé o ṣàwó ni ni wọ́n tún sọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ kòbákùngbé ọ̀rọ̀ irú èwo leléyìí sí ìyá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà níyà rẹ̀ wà nínú oyún rẹ̀ tí ń lálàá wípé ẹlẹ́rìn ti tù ìtumọ̀ rẹ̀ rèé ńlá la wípé bóyá òun ti kú sóhun ó bóyún yìí kú ni àbóhun ò ní bóyún yìí kú ọlọ́run fi wá yí ọmọ lọ́wọ́ lè béèrè àìmọye ìgbà níyà rẹ ló torí ti ẹ ti ń ṣàìsùn lórí wípé òwò ò sùn ara rẹ ń gbóná ara rẹ ń lọ́wọ́rọ́ òun wúkọ́ òun sunkún ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo wà ní general hospital lọ́dún kan lóru ìyàwó mi ń rọbí ọ̀kan nínú àwọn èèyàn wá gbé ọmọ rẹ̀ dé ọkọ rẹ̀ ò yà sí wọn wọn yẹn lákùnrin ọlọ́run tí ó bá yí òkú tí ó bá sì kú kó kù la hawla wala quwwata illa billahi tí ó bá yí òkú yẹ tí ó bá sì kú kó kù obìnrin ni wọ́n pe ìyá títí ẹ̀ ìyá rẹ̀ wá jíjáde lóru lọ sí àdúgbò àwọn wọn tó sì fi ọgbà ṣẹ́jú rìn ó jí jáde lọ sádùúgbò àwọn ọmọ títí ẹ̀ tí ń bẹ nílé ọkọ ìyá wa bá fa ọmọ àwọn mẹ́yìn wọ́n wá gbéra wọn ó di general hospital ìgbà tí wọ́n dé general hospital ni wọ́n fi sọ pé gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ ẹ ṣàánú àwọn èèyàn gbogbo àfáà kọ́ ni òfin ní jíṣẹ́ ń tẹ́ ẹ bá ní wọn ó ṣe ẹ ṣàánú àwọn èèyàn àwọn èèyàn nílò àánú yín gan-an owó tẹ̀yìn ní òun kò ní jẹ́ ẹ̀mí ẹni ó nílò àánú nítorí wípé èèyàn mélòó lẹ́yìn rí. la hawla wala quwwata illa billah obìnrin yóò wá ọkọ ní mọ́tò kò fi wọn wọ́n wá wá ọ̀kadà lóru ọlọ́kadà tí wọ́n rí ń gbé wọn bọ̀ wá ẹni bá mọ̀ lọ́rin dáadáa ìgbà tí wọ́n fi débi sùúrù general hospital ti ń bẹ ní ní wọn ní ní queen school ni ìgbà tí wọ́n fi débi sùúrù lérè ni ọlọ́kadà ọlọ́kadà epo ọlọ́kadà tán kò wá jọ arí kò jọ ìrìn ni wọ́n bá wọnú general ìgbà tí wọ́n fi débẹ̀ wọ́n bi wọ́n wípé ṣé ẹ ní káàdì ń bì í wọ́n láwọn ò ní káàdì ń bẹ̀ kí wọ́n gbọ́mọ àwọn sí emergency gbogbo ẹ̀ ti kún wọ́n bá rí fún àwọn lọ sí hospital kìí ìpayà yẹn mú mi ìbànújẹ́ yẹn mú mi débi wípé mo ní láti fi ẹni tèmi bá wá nígbà tóun ti wà lọ́wọ́ àwọn tí wọ́n ń tọ́jú ẹ̀ mo ní láti filẹ̀ gbé wọn sínú mọ́tò tèmi gbé wọn lọ sí general òkè òyì tẹ́yà ẹ máa so. ibẹ̀ yẹn ni tí wọ́n ń béèrè pé ìyá bàbá rẹ̀ travel wọn ni kò travel ń bẹ létí ń sùn lọ́wọ́ irú ìyá òun wá bí ẹ tán la haúlà wàlá kò wáta ó wá tásìkò tọ́lọ́wọ́n ọba àlékè ọlá pè ọ léèyàn ṣáájú kó o tó déyàn ojú kan ti ń dùn ọwọ́ kan ti ń dùn ó ti yarọ abó tiẹ̀ ní rọpárọsẹ̀ táwọn olóyìnbó ń pè ní stroke àbí bóyá níbi títí ń gbàrú ẹsẹ̀ rẹ̀ ti wọ́ bí ìyá rẹ̀ jáde jáyé ó mọ̀ pé ní bí ọ̀nù méjì torí wípé tí o bá wo bí ìyá rẹ̀ ti rí lónìí tó fi rí gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe gbé yọjú ọlọ́run ọba àlékí ọlá lè fún ọ lẹ́mìí nítorí pé ó fẹ́ fi ọ́ sẹ̀sìn tẹ́mi rẹ̀ gùn gbogbo ń tọ́lọ̀ ń dá yẹ́nyẹ́ tẹ́ẹ̀bà rí mi gbọ́ yé gbogbo ń tọ́ba mi dá yẹ́nyẹ́ kò sí nǹkan kan tó jẹ ọlọ́run lójú tó tayọ ìrora òbí nínú oyún àti àti ìbímọ gbogbo ń tọ́lọ̀ ọba àlékí ọlá dá yẹ́nyẹ́ kò sí nǹkan tó jẹ ọlọ́run lójú nítorí wípé òun ló mi sẹ́mu òun ló nílẹ̀ ó sì kankan tó lọ ń lè wá wò pé torí eléyìí wàhálà ni fìtínà ni gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run nǹkan kékeré ni gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run nǹkan tó yẹpẹrẹ gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run nǹkan tí ò ní ìtumọ̀ ni bọ́ ẹja wa bìíra wa kí ló fà á lóòrùn tòní alimana Muhammad kí ló fà á lóòrùn tòní tọ́pọ̀lọpọ̀ wa tá a fi dọ̀tá àwọn òbí wa kí ló dé tá a fi tọ́jú ìyá wa ìwọ tó wọ̀ yìí gangan ń gbọ́ mi láàrin rẹ sọ́lọ́hún mọ́tò tó níhùn ǹjẹ́ ya rẹ fìdí kan rí pé mọ́mì ẹ̀ka jẹ́ ń gbé yín jáde alájà ẹ̀jẹ̀ ń gbé yín jáde ìyá mi ń gbé ọ jáde màmá mi jẹ́ ń gbé ọ jáde kó o wá gbé e jáde lọ pé ok ta ló gbé yìí ẹ̀ lọ ítù rí mọ́mì ẹ wá jẹun mẹ́ ah, kèékùsì kèékùsì bí ìyá rẹ ò bá lè jẹ fried rice yóò lè jẹ jọlọ fried rice ṣé bí wọ́n ń ta sẹ̀mú mẹ́ èmi wọ́n ń ta pàǹdòyà mú bẹ́ẹ̀ ta ló gbé ìyá rẹ̀ jáde rí i pé màámi mo fẹ́ tẹ́ yín sí rẹpẹtẹ. gbogbo àgbáyé lèmi ń sọ fún yìí àwọn tó mọ̀ mí lè jẹ́rìí sí i ìfìyà tó bí mi ṣeré bóyá làlánú ọlọ́run fi ń léèyàn bá kí ló dé tí wọ́n ń fìyà tiẹ̀ ṣeré tó bá dáa fún ọ lónìí tó ń gbèpè òbí kò lè dáa fún ọ kálẹ̀ o nítorí tó rí wípé gbogbo àdúrà tẹ́lẹ̀ tí èèyàn máa ń gbà lẹ́nu òbí òun bóyá láti kékeré rẹ ìyá rẹ ń ṣàdúrà fún olórí ọmọ aṣoríire á dáa fún ẹ á ṣe kínní á dáa fún ẹ á ṣe kínní gbogbo àdúrà tó rí tí ìyá rẹ ń ṣe fún ọ yẹnyẹn tá a bá dá sídà ọgọ́rùn ten percent ló kù ìdá mẹ́wàá ló kù àdúrà tí ìyá rẹ ṣe fún ọ tẹ́mi fi bọ́ lára rẹ̀ àdúrà tó gbà kẹ́yìn ó kù ninety percent ọ̀pọ̀lọpọ̀ yín ló gbèpè kẹ́yìn lẹ́nu òbí rẹ̀ inú òjì ẹ̀ láti bọ̀ tán dáadáa ẹni bá fẹ́ láti bọ̀ tán rẹ tó fẹ́ káyé òun dáa tó fẹ́ kójú òun dáa tí ò fẹ́ sunkún kẹ́yìn dandan ni fún ọ láti tún àárín rẹ àti ìyá rẹ ṣe ìyá ẹni ha njó ni ìyá rẹ ti fi ìdí kan ọkọ rẹ rí láyé njó gbé ìyá rẹ jáde rí láyé èyí ó jẹ́ kí ìyàwó rẹ àbáwọn ìyàwó tó ní gẹ́gẹ́ bí mùsùlùmí èèyàn lè níyàwó méjì ó lè ní mẹ́ta ó lè ní mẹ́rin èyí ó jẹ́ káwọn ìyàwó rẹ mọ̀ ní pàtó wípé n fi ìyá mi ṣeré ṣé kìí ṣe wípé àwọn ìyàwó rẹ ni wọ́n ń decide ní tí ìyá rẹ ó nẹ̀ sábà gbòdòdó kéèyàn má mọ kéwú lásán kó máa wo láwùjọ mahfuz kó máa wo wàhálà lọ́dọ̀ ọlọ́run ó máa wo kádàrá everybody kí ìmọ̀ kí gbogbo ìmọ̀ ayé yìí kó fẹ́ mọ̀ kí ojú màláìkà lọ tó bá fi lè ṣubú lára òbí kò lè ní àtibọ̀tán dáadáa. ọ̀kan náà àwọn sábẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam ó sin náà títí títí tí wọ́n fi máa pè ní amamatul masjid wọ́n máa pè ní àdàbà mátálásí ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí ó máa ń wà ní mátálásí ni tí n bá ti kírun tán yóò yẹn náfìlà ó bá yẹn náfìlà tán yóò ṣe àṣkárù yóò bẹ lọ́hùn yóò gbogbo nǹkan ẹ̀sìn ní í ṣe. ànábì wà níjọ́ kan ní làbárí kan nàbì sallallahu alayhi wa sallam lámà yín jáde láyé o ah! inú inú ànábì bàjẹ́ pé lámà yín kó kàkà kú astaghfirullah lámà yín kó kàkà kú ó fẹ́ kú o ó fẹ́ jáde láyé sẹ́yìn nígbà náà ẹni tí ò bá ní la ilaha illallah òwú tó bá fi jáde tó bá fi jáde láyé ànábì gangan ò ní kírun sí la sallallahu alayhi wa sallam ànábì wọn ara àwọn délégéètì kan àwọn aṣojú kan pé ẹ lọ ẹ lè máa wí la ilaha illallah ò sí ní ẹnu kó tó kú nítorí wípé àdìsí ànábì sallallahu sallam jẹ́ agámà wípé gbogbo ẹni tó bá já sí wípé gbólóhùn tó wí kẹ́yìn la ilaha illallah ò ní dakhala aljanna yóò wà aljanna ànábì ní oore dáa lè ṣe fún ọmọ ìyá wa yìí nísìnyí òun ni kí a nù ní gbólóhùn la ilaha illallah ẹ̀kọ́ ni fún gbogbo èèyàn níjọ́ tẹ́ bá ti di pé ìyá rẹ̀ bàbá rẹ̀ àbẹ́ni tó súnmọ́ yín pọ̀ kàkà kú má sunkún mọ́ ẹkún kọ́ ní kàn tó bá kú tán wọ́n bá fẹ́ sun òun máa sun ẹni tí ń kọ́kọ́ kàn ní pé ẹ máa wí la ilaha illallah ẹ máa wí sí lẹ́nu kì í ṣe pé ẹ máa sọ fún pé máa wí la ilaha illallah nítorí tẹ́ ẹ bá ti ń wí fún ìnira tí ń mú ó lè sọ pé la ilaha illallah òsì wo bẹ́ẹ̀ kàn máa wí létí rẹ̀ la ilaha tóun náà bá fi lè wí pẹ̀lú ọkàn ìgbàgbọ́ àti ahọ́n ìtẹríba ó bá wu ọlọ́run ó lè rí tóun náà ó sì dọ̀mọ̀ àlìjánà. àwọn àwọn àwọn àwọn aṣojú àná Muhammad bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ti ń wí láàyè láàyè lọ́la ò sí fún kò rí wí. wọ́n wá bá àná Muhammad sọ sọ́la pé ẹ̀mí yìí ti fẹ́ bọ́ lára rẹ̀ kò sí láàyè láàyè láwìí ànábì tamara ànábì ní ẹnìṣó sallallahu alayhi wa sallam getting there wọ́n ń débẹ̀ anebi béèrè wípé ìyẹn kíní mo yá wí pé láìláha ìlàlá kò oriri wí ó di gbọ́n yín gbogbo ẹ̀sìn ń sìn yìí ni ẹ ìyàwó ìyàwó ọkọ rẹ irú èèyàn ni òun ni sọlọ́hún ọ̀dà irú èèyàn ni nù fún gbogbo àwọn ọkùnrin jẹ́ kí ìyàwó rẹ̀ lè pè ẹ́ léèyàn rẹ̀ kó fi lè lọ wájú ọlọ́run tí ìyàwó rẹ̀ bá ń rí ọ ní rí wípé èèyàn bú ni ọ ò lè lọ rárá níwájú ọlọ́run. a ẹ̀rí pákọlé ọ̀rọ̀ tòní òun ni ìyá mi ayé mi my mother my life. àdébìnrin ó wù kò rí wí ọ̀rọ̀ dìbànújẹ́ ọ̀rọ̀ dìkàyà ànábì bí ìyàwó ẹ̀ èyàn bóò bóò lọkọ rẹ rí sọlọ́hún ah oníwà èyàn ọkọ dáadáa ni bóò lọkọ rẹ wá rí sí ìwọ ó ní ọkọ dáadáa ni sí mi sẹ́yìn gbọ́ bá a bá déwájú ọlọ́run gbogbo à ń bá dáadáa kì í wa ọ̀dà níyà wọn ló níyà ni ẹ pè ọmọ rẹ tó fẹ́ kú tí ò rí láwù yìí ni ìyàwó rẹ yìí kọ sọ́lọ́hún ọmọ mi sọ́lọ́hún èèyàn ni ẹ̀dá dáadáa ni sọ́lọ́hún ẹrú rẹ ọ̀dà kí ni ìhà ọmọ rẹ sí wọ̀ ó ní èmi o èmi ń bínú sí èmi ìyá yìí yọnu sí ànábì sọ fún ìyá wípé ṣé o mọ̀ wípé o ti fẹ́ kú ni ó lóun mọ̀ ṣé o wá mọ̀ pé tí o bá rí láì láì là láì wí yóò wọ náà ni ìyá ni ó wù nù choice ẹni kó wọ̀ á sallallahu ta'ala alayhi wa sallam yóò kó wọ náà kó wọ̀ ànábì ni ẹ̀rọ bá ń kojú wa sallallahu alayhi wa sallam ànábì ni wọ́n dági wọ́n dági jọ igi òun pọ̀ ànábì ni ẹ̀ kán lù wọ́n kaná lugi ànábì ní iná òun jò débi wípé àwọn èèyàn lè súnmọ́ ibi tí náà wà ànábì ní ẹ sokùn mọ́ lẹ́sẹ̀ ẹ sokùn mọ́ lọ́rùn ó yẹ kún ní kànàkànà ẹ jù sínú náà ìyá mi yẹ ṣe fẹ́ẹ́ ju ọmọ mi sínú náà ànábì ní ṣe bí wọ́n lọ ní kó wọ́n náà ẹ̀kọ́ nù ẹ̀kọ́ nù ànábì ní ṣe bí wọ́n lọ ní kó wọ́n bó bá ti kún bí eléyìí ó ti tẹ̀ iná ọ̀run ta ni kó má wọ̀ láyẹ̀ mọ́tò fi yá wàlá yáyà kò ní kú kò ní sáà ẹ fẹ́ máa dáná sun ọkàn mi lójú mi àníbi ni ṣé ò fẹ́ kó wọ náà ni ṣé ò fẹ́ kó wọ náà àfi kó fẹ́ríjì ló tó wá lóun fẹ́ríjì lọ́mọ àwọn tó wá rí láyé láyé láwò ikú tó kú ìbéèrè kí lẹ́sẹ̀ tó ṣẹ̀yà rẹ̀ pẹ̀lú ògbọ́n náà ìpàdé mi lọ́la ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yà rẹ̀ tá a máa pe ọ̀la òun ní ayé mi ìyá mi ayé mi apá kejì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ká má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa dá sí i Ashura Family Welfare Foundation òun ni account number one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 alumana muhammad ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí lẹ́yìn ètò ẹ fẹ́ darapọ̀ mọ́ àṣùrọ ẹ lè bá mi sọ̀rọ̀ lórí whatsapp àfi kẹ́ kọlù mi sórí zero eight zero sixty forty sixty one eighty nine zero eight zero sixty forty sixty one eighty nine lábẹ́ bẹ́ẹ̀ ẹ má gbàgbé ramadan òru twenty seven ni àpéjọpọ̀ sàdúrà bẹ́lẹ̀ ń wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń dúpẹ́ lórí wípé àwọn ẹ̀wọ̀n yìí tá a ti lọ́dún tó kọjá pẹ̀lú ògbọ́lọ́hùn ẹ̀ tún pàdé wa ní àṣọrọ̀ family house tí mo ṣàlàyé rẹ̀ fún yín wípé bẹ́ẹ̀ bá ti dé ọjọba roundabout ẹ ra àwọn onímọ̀rúwá ń bẹ̀ ẹlẹ́ ń lọ gàṣàká ìyànà ọlọ́sàn lẹ́ẹ̀ ti sọ̀kalẹ̀ ẹ ti dé àṣọrọ̀ family house nù pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́hùn títí di ọ̀la ọ̀hún assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. أهلا بك سلام فدوام الخير للأول المحا على سورة رحاب شراكم